mo kí wa káàbọ̀ sí yàrá ìkẹ́kọ̀ọ́ LearnCity èmi ni olùkọ́ ẹ̀kọ́ èdè Yorùbá tó yàrá ìkẹ́kọ̀ọ́ yìí ni a ti máa ṣe ìtẹ̀síwájú lórí ẹ̀kọ́ tí à ń bá bọ̀ gan-an nípa àṣà ilẹ̀ Yorùbá kí sì ni ẹ̀kọ́ náà tí à ń bá bọ̀ ẹ̀kọ́ tí à ń bá bọ̀ yìí ni àṣà ogun jíjà lórí ní ilẹ̀ Yorùbá láyé àtijọ́ kí ni àṣà ogun jíjà ní ilẹ̀ Yorùbá báwo ni wọ́n ṣe ń jagun ibo ni wọ́n ti ń bẹ̀rẹ̀ ní ìkẹ́kọ̀ọ́ tí ó kọjá mo ti ṣe àgbéyẹ̀wò àwọn ìgbésẹ̀ tí a máa ń gbé tí a fi ń ṣẹ́gun ní ilẹ̀ Yorùbá ìwọ tí bá fẹ́ wá mọ èyí lọ ṣe àgbéyẹ̀wò ẹ̀kọ́ tí mo ṣe sẹ́yìn lórí àwọn ìgbésẹ̀ tí a máa ń gbé kí a tó lè ṣẹ́gun ní ilẹ̀ Yorùbá torí ilẹ̀ Yorùbá a ti máa ń mọ̀ bóyá ìṣẹ́gun wà nínú ogun àbí ìṣẹ́gun kò sí wọ́n ti máa mọ àbáyọrí sí ogun tí wọ́n fẹ́ lọ jà ní ilẹ̀ Yorùbá kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ ìwọ tí ó bá fẹ́ mọ nǹkan tí wọ́n máa ń ṣe kí eku lè bá àkébí eku ìwọ tí ó bá fẹ́ mọ nǹkan tí wọ́n máa ń ṣe láyé àtijọ́ tí wọ́n fi mọ àbáyọrí sí ogun tí wọ́n fẹ́ lọ jà lọ ṣe àyẹ̀wò ẹ̀kọ́ tí mo ṣe ní yàrá ìkẹ́kọ̀ọ́ tí ó kọjá ǹjẹ́ èyí yé wa ìwọ tí bá sì fẹ́ mọ oríṣiríṣi ogun ọ̀nà tí a ń gbà jagun ètí ogun àti ohun gbogbo tí a ń ṣe ní yàrá ní pa ogun jíjà ilẹ̀ yorùbá lọ ṣe àgbéyẹ̀wò ẹ̀kọ́ tí mo ṣe kọjá ó rí gbogbo rẹ̀ pátápátá níbẹ̀ tó ní yàrá ìkẹ́kọ̀ọ́ ti tòní gẹ́gẹ́ mo ti ṣe gẹ́gẹ́ mo ti sọ a máa ṣe àgbéyẹ̀wò àwọn tí máa ń jagun ní ayé àtijọ́ gbogbo ènìyàn kọ́ ni máa ń jagun àwọn wo ni máa ń jagun ní ayé àtijọ́ wọ́n sáré mẹ́nuba àwọn bíi abala èèyàn márùn àwọn bíi ipò ènìyàn márùn kan tí máa ń jagun láyé àtijọ́ àwọn ìkíní. E tó dúró gẹ́gẹ́ bí ìjagunjagun tí à ń pè ní ajagunta ilẹ̀ yorùbá ni pé a ní àwọn kan tí à ń pè ní kíni ìran ológun ìran ológun ìran ológun bíi oníkòyí àti àrẹ̀sà jagunjagun ni wọ́n ogun sì ni wọ́n máa ń jà ajagunta ni à ń pè wọ́n àwọn pàtó yẹ pé nínú ìran wọn ogun jíjà ni wọ́n ń ṣe nínú ìran wọn lẹ́wọ̀n pé nígbà tí a ṣe iṣẹ́ abínibí ilẹ̀ yorùbá nínú àwọn ẹ̀kọ́ tí a ṣe sẹ́yìn lára àwọn iṣẹ́ abínibí ilẹ̀ yorùbá ìran ológun wà tó jẹ́ pé nínú ìran wọn iṣẹ́ tí wọ́n yàn láàyò ni pé láti máa jà bí ìlú kan bá fẹ́ jà wọ́n á máa pè wọ́n wípé tó a fẹ́ lọ jà nílùú bá báyìí o ẹ wá bá wa lọ jà ìran kíni ìran ológun ìran jagunjagun ìran jagunta ǹjẹ́ èyí yé wa ìran ológun ẹni bẹ́ẹ̀ láti ní ìran olúkòyí ìran àrẹ̀sà ogun ni wọ́n ṣe kíni ni wọ́n yàn láàyò nígbà tí ni wọ́n sọ pé ẹ o iṣẹ́ gbẹ́nàgbẹ́nà mo fẹ́ ṣe nígbà tí wọ́n sọ pé iṣẹ́ àgbẹ̀ ni mo fẹ́ ṣe nígbà tí wọ́n sọ pé iṣẹ́ igi ọ̀pẹ ni mo fẹ́ ṣe nígbà tí àwọn kan sọ pé ẹ fẹ́ ṣe àwọn ìran yìí ohun tí wọ́n yàn láàyò láti máa ṣe ni pé iṣẹ́ ogun jíjà ni wọ́n yàn láàyò àwọn mìíràn tí máa ń jagun ní ayé àtijọ́ ni kíni àwọn ìpáǹle tàbí jàǹdùkú a sì tún ní àwọn ológun àwọn ológun tí wọ́n máa ń jà ní kíni àwọn náà máa ń lọ jagun láyé àtijọ́ àwọn ẹ̀ka mìíràn tí a máa ń rí tí wọ́n máa ń lọ sí ojú ogun ní ayé àtijọ́ ni a ti máa ń rí kíni àwọn ògbójú ọdẹ ògbójú ọdẹ nínú gbórímọ rẹ àwọn ògbójú ọdẹ pé wọ́n gbójú wọ́n gbónu wọ́n gbóyà wọ́n gbogbo àwọn ògbójú ọdẹ náà máa ṣe kíni wọ́n máa lọ jagun ní ayé àtijọ́ àwọn mìíràn tó tún máa ń lọ sójú ogun láti lọ jagun ní àìsójó ni a máa rí àwọn tí máa ń ṣe kóríyá fún àwọn jagunjagun bíi onílù onírárà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn onílù yìí ló jẹ́ pé àwọn ológun kan wà bíi ààrẹ ọ̀nà kakanfò bíi Baṣọ̀run Gáà àwọn oníkòyí àrẹ̀sà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ọ̀pọ̀ ìgbà tí wọ́n bá ń lọ wọ́n máa mú onílù dání wọ́n àwọn onílára dání kí ni iṣẹ́ àwọn onílù yìí àwọn onílù yìí wọ́n máa lùlù láti máa kì wọ́n bí onílù bá ṣe lùlù lórí wọn ṣe máa wú sí bí onílù bá ṣe lùlù ní igun wọn ṣe máa dìde sí bí onílù bá ṣe lùlù bí onílára bá ṣe ń kì wọ́n náà ní agbára wọn okun wọn iṣan wọn gbogbo rẹ̀ á máa dìde ogun tàbí onírárà yìí àwọn náà kì í déédéé lọ lásán àwọn náà máa jẹ́ onílù tàbí onírárà tó yẹ pé wọ́n gbójú wọ́n gbónu wọ́n lóògùn. ǹjẹ́ èyí yé wa àwọn tí máa ń jagun láyé àtijọ́ ni àwọn ìran ológun oníkòyí àti àrẹ̀ṣà àwọn ìpáǹlé àti jàǹdùkú wọ́n máa ṣe kíni wọ́n máa jagun àwọn ológun náà máa lọ jagun a ní àwọn ògbójú ọdẹ àti kíni àwọn tí máa ń ṣe kóríyá fún àwọn jagunjagun bíi onílù onírárà àti kíni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.